a rí i pé ìgbà tá a sọ ìtàn akọni Sódẹkẹ lórí ìkànnì ìtàn Yorùbá a sọ fún wa ọṣẹ́ ńlá tí wọ́n ṣe fún ojú orí Sódẹkẹ àti ilé Sódẹkẹ àmọ́ èyí tó wá jẹ́ àṣẹ́kùbọ̀ rẹ̀ ó má bàa wá parẹ́ àwọn tọ́rọ̀ kàn nínú ẹbí Sódẹkẹ a gbọ́ pé wọ́n ń gbé ìgbésẹ̀ ńlá lórí pé báwo làwọn ṣe ṣe àtúnṣe tí ojú orí baba ńlá àwọn kò ṣe dé parẹ́ a rí i pé nígbà tí mo sọ ìtàn yìí mo ní ẹnìkan ṣoṣo tó ṣe ìrántí Sódẹkẹ òun náà ni pásítọ̀ Túndé Bákàrè nígbà náà ń tàtà wàá sọ ètè mi ò tiẹ̀ mọ̀ wípé pásítọ̀ Túndé Bákàrè gan ojúlówó ọmọ Sódẹ́kẹ́ ni lẹ́yìn ọ̀rẹ́ yìí ni àwa ń gbọ́ àti wá gbọ́ pé bàbá yìí ni wọ́n tó wá gbé ìgbésẹ̀ pé ojú orí Sódẹ́kẹ́ tẹ̀ ń wò lẹ́yìn mi ti ṣe ń lọ lọ́wọ́ rẹ̀ kí wọ́n lọ ṣe àtúnṣe rẹ̀ ní kíákíá kíákíá tábà wo ìfi ojú òpó ti títì tí wọ́n ṣe lẹ́yìn tó ṣe pé ó fi ṣe àkóbá fún ojú orí Ṣódẹkẹ́ ìfihàn wá báwa náà ó sì rí i lóòótọ́ ká tún ìlú ṣe ká ṣe ojú ò ká ṣe òpópónà fún àǹfààní gbogbo èèyàn ni ṣùgbọ́n ká máa rántí yí pé orí pa àwọn baba ńlá wa pàápàá akọni Ṣódẹkẹ́ tó ṣe pé òun gangan ni olùdásílẹ̀ Ẹ̀gbá ti Abẹ́òkúta tẹ̀gbá tòní àti ká sọ pé òun ni bàbá ìsàlẹ̀ Abẹ́òkúta òun lolórí Abẹ́òkúta àkọ́kọ́ Sódẹ̀kẹ́ bóò lórúkọ Sódẹ̀kẹ́ ò sí ní parẹ́ bóò nílé Sódẹ̀kẹ́ ò sí ní parẹ́ àdúpẹ́ ò lọ́wọ́ pásítọ̀ Túndé Bákàrè torí náà ń ṣe àfihàn bíṣẹ́ ṣe ń lọ lọ́wọ́ àti èyí tá a ti ṣe ọ̀wọ́n tá a ti ṣe tẹ́lẹ̀ bíṣẹ́ bá dẹ̀ tó parí a tó padà wá táwa fi hàn gbogbo ayé tí wọ́n bá dé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Laji Abbas tí gbogbo ìlú pè ní olùkọ́ àgbà náà ni o ẹ ṣé gan ni. ojú orí akọni Ṣódẹkẹ́ gbogbo inú ilé náà ni à ń wò yìí a rí bíi pé ọwọ́ ọwọ́ tuntun ti ń dé ara rẹ̀ wọ́n sì ti ń ṣe àtúnṣe rẹ̀ lọ́wọ́lọ́wọ́ pé báwo ni ò sí ní bàjẹ́ báwo ni ò sí ní ẹ̀yìn gbà tá a bá parí ẹ̀ á fi ojú orí gangan á fi hàn wá ní tààràtààrà á fi hàn wá ní tààràtààrà. ẹ kú sẹ́ńbẹ́ o ẹ kú sẹ́ o. To. gẹ́gẹ́ bí mo ṣe sọ òpópónà tí wọ́n ṣe tí ìjọba ṣe láti fi lè mú nǹkan rọrùn fún àwọn tó ń gba agbègbè yìí ìní àmọ́ bẹ́ẹ̀ tó ṣe pé ọwọ́ àfi ọwọ́ ba ilé akọni àtolórí Ẹ̀gbá àkọ́kọ́ Sódẹ̀kẹ́ tẹ́ bá wo ọ̀wọ́n yìí ni èyí tí mo sọ fún wa yìí pé a ti ṣe ní ọjọ́ tó ti pẹ́ ní ìrántí akọni Sódẹ̀kẹ́ ní ìrántí akọni Sódẹ̀kẹ́ èyí tá a ti ṣe iná ni èyí tó pé bàbá wa pásítọ̀ Túndé Bákàrè ni wọ́n ṣe é pé báwo ni orúkọ bàbá ńlá àwọn kò ṣe ní parẹ́ tí gbogbo ayé ó sì mọ̀ yí pé ẹnìkan bẹ́ o jagunjagun àtolórúkọ àti olókìkí èèyàn ni tó lo orúkọ àti ògo àti iyì rẹ̀ fún ìlọsíwájú ilẹ̀ ẹ̀gbá nígbà tí ogun ja gbogbo ilẹ̀ ẹ̀gbá tó sì kó wọn papọ̀ sí ojú kan tá a sì pe bẹ̀ ní abẹ́òkúta di òní kò sí bá a ṣe lè sọ̀rọ̀ ìlú abẹ́òkúta o tá a sọ pé bóun ni ti akọni sódẹkẹ́ bóun ló ṣe jẹ́ tá a bá wò ó iṣẹ́ náà ní ń lọ lọ́wọ́ òun àwọn òṣìṣẹ́ ni à ń rí lọ́tún lọ́sì iṣẹ́ ní ń lọ lọ́wọ́ pé bí àwọn kan bá bàjẹ́ o àwọn kan ṣe tán láti tún ṣe bó o sì ni kò ṣe ní parẹ́ láéláé tá a bá wo ibi tá a wà yìí a rí i pé ẹ̀yìn ilé ìgangan níbi tá a mọ̀ sí olúmọ olúmọ olúmọ wà ẹ̀yìn ilé ìgangan níbi tó wà ayọyọ náà ẹ má yọ sí àníkè yẹn. ibi tí a sin akọni Sódẹkẹ sí oh. iná ni à ń wò yìí tí à ń fi hàn wá yìí ibi tá a sin akọni Sódẹkẹ sínú ni à ń wò tá a fi hàn wá yìí tí àtúnṣe ń lọ lọ́wọ́ ní orí rẹ̀ tàbá níjọ̀hún o gbogbo ibi tá à ń wò ojú títì yìí níjọ̀hún tè módì kejì lọ́hùn ìnílé dé àmọ́ ńgbà tá a fẹ́ ṣe títì tẹ bá wo ọ̀kan lọ́ọ̀kan ẹ ti rí i pé Olúmọ rọ̀ọ̀kì Olúmọ rọ̀ọ̀kì náà nu ẹ̀ẹ́dẹ́ ń gbé àyà Olúmọ rock lẹ̀ ń wò ó tá a fi mọ̀ pé àpáta Olúmọ nu ilé Sódẹkẹ́ rèé o mélòó ni sí àpáta <laughs> torí pò ní akọni tó kó àwọn Ẹ̀gbá dé Abẹ́òkúta ìdínú tó ṣe yí pé ilé rẹ̀ ilé rẹ̀ ẹ̀ bó ṣe rí nù hmm. ẹ o ẹ kúṣẹ́ ṣe àwọn òkúta iná ẹ̀ fi ṣe ẹwà sára ibí náà ni bí ìgbà wo lẹ̀ yọ bẹ̀rẹ̀ ẹsẹ̀ tí iṣẹ́ náà la ṣe bẹ̀rẹ̀ wa. ìgbà wo lẹ pé. ọ̀sẹ̀ tó ń bọ̀. ọ̀sẹ̀ tó ń bọ̀ lẹ máa lẹ máa bẹ̀rẹ̀ rẹ̀ mm. ọlọ́run ó fò wá ṣe. tí wọ́n bá ń gbé ní Abẹ́òkúta àbí ọjọ́ ọmọ Yorùbá àtàtà tó bá lò mọ Sódẹ̀kẹ́ ẹ lọ wo ìtàn akọni Sódẹ̀kẹ́ lórí Facebook page ìtàn Yorùbá àbí lórí ìtàn Yorùbá TV ọgbọ́ bó lọ̀rọ̀ Sódẹ̀kẹ́ ṣe jẹ́ ta ni Sódẹ̀kẹ́ bó o ló ṣe jà tó gba ìran ẹ̀gbálẹ̀ tó sì kó wọn dé abẹ́òkúta kí la lè ṣe o torí pa àwọn akọni àti àwọn èèyàn wa kò sí ní parẹ́ ibi tá à ń wò yìí o àwa ń bẹ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ògùn láti tẹ́wọ́ gbà á bẹ́ẹ̀ ṣe ṣe èyí tá à ń wò lọ́ọ̀kan yìí Olúmọ Òkè Olúmọ tẹ́ ẹ sọ́ di ibi ìgbafẹ́ ilé Sódẹ̀kẹ́ ibi ìgbafẹ́ ibi ìtàn lọ́yẹ kọjẹ́ o tá a bá mọ̀ ń tà ń ṣe o tá a bá mọ̀ ń tà ń ṣe o títí ìgbà tá a tó pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Laji Abbas olùkọ́ àgbà ló ń kí wa yí pé ejò kan ò ní rọ́ọ̀lù wèrè pè láyè yìí dúró ire o.